kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹsẹ̀ yín ìròyìn mẹ́wàá ló dé sí ojú ìwòran yín ṣògo rẹ̀ ní kejì Abíọ́nà ló ń tọ́kùn ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa ní ẹsẹẹsẹ. ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Enugu Rangers Ifeanyi George ló papòdà nínú ìjàmbá ọkọ̀ nínú ọ̀sẹ̀ tí a ṣẹ̀ṣẹ̀ lò tán yìí ní òpópónà márosẹ̀ Benin sí Agbor ní ọjọ́ àìkú ọjọ́ kejìlélógún oṣù kẹta ọdún yìí ikọ̀ náà ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ lórí ìtàkùn ayélujára Twitter wọn àmọ́ ikọ̀ yìí kò sọ kúlẹ̀kúlọ̀ ẹ̀ ohun tó fa sábàbí ó kàn sọ wípé àwọn pàdánù Ifeanyi George ohun tí a gbọ́ ni wípé agbábọ́ọ̀lù ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n náà ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ lọ forí sọ ọkọ̀ àjàgbé kan nígbà tó ń lọ sí ìlú Èkó ikọ̀ náà sọ wípé ó ń padà lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ lẹ́yìn tí àwọn ti kéde ìsinmi nítorí ìtànkálẹ̀ ààrùn kòrónà bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé àwọn yóò fi àtẹ̀jáde léde lórí ọ̀rọ̀ náà ikọ̀ flying antelope náà pàṣẹ ìsinmi ọjọ́ mẹ́wàá lẹ́yìn tí wọ́n dá sáà ìgbábọ́ọ̀lù líìgì ilẹ̀ nàìjíríà ìyẹn nigeria professional league dúró nítorí ààrùn búburú kòrónà ìròyìn tún fi hàn wípé àwọn méjì mìíràn ló tún wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ pẹ̀lú ifeanyi george nígbà tó ṣẹlẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ipò tí àwọn méjì náà wà kò tí ì di mímọ̀ àmọ́ George ti dágbére fún ayé wípé ó dìbò ṣe ṣáájú ìpapòdà rẹ̀ òun ni igbákejì aṣíwájú ikọ̀ Enugu Rangers nígbàtí igbákejì ààrẹ Ọ̀ṣun United ìyẹn Láyé Adéṣínà sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó ní ó yẹ kí àwọn gbàdúrà pé kí Ọlọ́run dáwọ́ ibi dúró nínú líìgì ilẹ̀ Nàìjíríà nítorí bí ikú ọ̀wọ̀wọ́ ti fẹ́ máa fojú hàn báyìí ó ní ó jẹ́ ohun ìbànújẹ́ wípé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí agbábọ́ọ̀lù ikọ̀ Nasarawa United Martins Chimeme àti Tiamiyu Kazeem ti ikọ̀ Remo Star pàdánù ẹ̀mí wọn ó ní eléyìí tún ṣẹlẹ̀ lákòótán ó rọ ikọ̀ náà pátápátá láti gbàdúrà gidigidi kí Ọlọ́run lè dáwọ́ ibi dúró láàrin líìgì àgbàbùtà orílẹ̀-èdè Nàìjíríà àwọn ènìyàn ìpínlẹ̀ Kebbi ti ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wọ́n sì ń sọ wípé àìsàn kòrónà kò tí ì dé ọ̀dọ̀ àwọn bákan náà ni àwọn mú ètò ìmọ́tótó ní pàtàkì kí àrùn ọ̀hún má bàa wọlé wá ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun tó fi àtẹ̀jíṣẹ́ eléyìí ránṣẹ́ sí wa Alazan ẹ jẹ́ kí a lọ gbọ́ lórí àrùn kòrónà tó ti di tọ́nrán fọ́nkálẹ̀ báyìí bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ìpínlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní kérora lórí ìtànká àrùn ọ̀hún àmọ́ àwọn ènìyàn ìpínlẹ̀ Kebbi ti bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo látàrí wípé àrùn ọ̀hún kò dé ìpínlẹ̀ wọn nígbà tí aṣojúkọ tẹlifíṣàn Orísun Alhassan Adeleke lọ fi ọ̀rọ̀ wá ẹni tó jẹ́ olórí àwọn Yorùbá nípínlẹ̀ ọ̀hún lẹ́nu wò ìyẹn Alhaji Seidu Shakiru ọba náà sọ wípé àwọn dúpẹ́ àwọn sì yin Ọlọ́run lógo torí wípé àrùn ọ̀hún bó ti di tọrọ fọ́nkálétó kò dé ọ̀dọ̀ àwọn ẹ àìnífọ̀kànbalẹ̀ àìsàn tí ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀rọ̀ nàìjíríà fẹ́ àdúrà olórí tẹlẹ́mù mùsùlùmí kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn ìbílẹ̀ ká mọ̀ dákẹ́ àdúrà ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe ń fọpẹ́ fọ́lọ́run ẹnu wa ò sì kan fún ọpẹ́ tá à ń dání wípé ó léde àbí ìpínlẹ̀ kẹ́bí wa níbí yìí ọ wà nírọ̀rùn tó pọ̀ jù wàhálà oní àìsàn dé yìí ọlọ́run òjò débì ọlọ́run òsì ní kíkó débì gbogbo àwọn ibi tí ó dé náà kọ́lọ́run ọba aláàánú kó bá gbèfò kó bá aṣẹmọ bẹ́ẹ̀ nítorí pé kò síbi tá a ti mú apá tí ò ti kàn tán gbogbo àwọn èèyàn wa náà wọ́n wà káàkiri orílẹ̀-èdè káàkiri gbogbo ibi tó dé kọ́lọ́run ọba aláàánú kó bá aṣẹmọ bẹ́ẹ̀ ọlọ́run ọba aláàánú ò ní járí àjálù ikú ọ̀wọ̀wọ̀ àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú kò ṣàìbá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ lórí bí àrùn ọ̀hún kò ti dé ọ̀dọ̀ wọn tí wọ́n sì ń fi ìdùnnú àti ayọ̀ sọ ọ̀rọ̀ ọ̀hún ẹgbọ́ síwájú sí. ní ìlú tí àwa wà ń bíbá yìí Ọlọ́run ò jẹ́ kí àwa rógun corona virus so àwa kírun jímọ̀ láfíà láwùjọ tí ò dẹ̀ sí wàhálà kankan gbogbo ibikíbi tí ó bá kù báyìí so tí mo ń bẹ̀rù nípa ọ̀rọ̀ covid nineteen tí ayé ń gbé káàkiri sí nípa corona virus so ọlọ́run jẹ́ kí gbogbo ọlọ́run jẹ́ kó lo kó ń gbàgbé ọlọ́run sì bá wa tútù sí ọlọ́run jẹ́ ká rí àìsàn tí ó gbógun ọlọ́run jẹ́ ká rí mọ́lẹ̀ yìí. alhazan taiwo adeleke ló ṣe àkọsílẹ̀ rẹ̀ sekinat ọláìdíraje ló jábọ̀ fún tẹlifíṣàn orísun. igbákejì akọ̀wé ìlú koro yányán fún ẹgbẹ́ òṣèlú all progressives congress ìyẹn yẹkínì nàbẹ́nà ti kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé ìlú koro fìdíhe fún ẹgbẹ́ òṣèlú náà ó kéde eléyìí nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan tó ń fúnra rẹ̀ bu ọwọ́ lù ní ìlú Àbújá Nàbẹ́nà ṣàlàyé wípé ìgbésẹ̀ rẹ̀ dá lórí àṣẹ tí ilé-ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Sokoto èyí tó sọ wípé ẹgbẹ́ náà kò gbọdọ̀ yan Malam Lanre Lanre Isa Onílù tàbí ẹnikẹ́ni mìíràn fún ipò náà yàtọ̀ sí nípasẹ̀ ìdìbò tẹ́gbẹ́ ọ̀hún máa ń ṣe láti fi yan àwọn ọmọ ìgbìmọ̀ olùṣàkóso ẹgbẹ́ ọ̀hún èyí tí wọ́n ń pè ní conventional gẹ́gẹ́ bí ó ti wà nínú àkọsílẹ̀ ẹgbẹ́ ọ̀hún nínú òfin wọn. ilé ẹjọ́ tó ga kan tó fìdí kalẹ̀ sí ìlú Sokoto ló pàṣẹ lọ́sẹ̀ tó kọjá lẹ́yìn ẹjọ́ tí igbákejì alága yanyan ẹgbẹ́ náà ti ẹkùn àríwá ìwọ̀ oòrùn Inuwa Abdulkadir pè Abdulkadir ló pe ẹjọ́ pé kí ilé ẹjọ́ náà dá ẹgbẹ́ APC lọ́wọ́ kọ́ láti má yan Isa Onílù tàbí ẹnikẹ́ni sí ipò kankan nínú ẹgbẹ́ òṣèlú APC títí di ìgbà tí ìgbésẹ̀ tuntun yóò tó wáyé lórí rẹ̀ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tí Nabena fi kéde ara rẹ̀ ó sọ wípé ẹgbẹ́ APC jẹ́ èyí tó ń bọ̀wọ̀ fófin àti wípé gẹ́gẹ́ bí adarí àti aṣíwájú ẹgbẹ́ náà àwọn gbọ́dọ̀ ṣe ohun tó tọ́ nínú èyí tí ìbuwọ́lù àti ìbọ̀wọ̀ fún àṣẹ ilé ẹjọ́ wà ó ní nítorí eléyìí Malam Isa Onílù ti ń mú àṣẹ ilé ẹjọ́ náà ṣẹ nítorí náà òun yóò dúró gẹ́gẹ́ bí akọ̀wé ìlú koro fìdíhẹ títí gbogbo ọ̀rọ̀ náà yóò fi tò ó wáá fi dá àwọn oníròyìn àti àwọn alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ náà lójú wípé gbogbo ohun tó bá yẹ kí wọ́n mọ̀ nípa àwọn ìbéèrè tí wọ́n fẹ́ bi APC lòun yóò dáhùn sí pátápátá àmọ́ nígbà tí Malam Lanre Isa Onílù fèsì sí ọ̀rọ̀ Lambena ó ní kò sí ìdájọ́ ilé ẹjọ́ kankan tó jọ bẹ́ẹ̀ wípé ó kàn dá òun lójú wípé ohun tí ó ń ṣẹlẹ̀ yìí kàn ní láti ṣẹlẹ̀ nítorí wípé òun kò ní ohunkóhun láti fi sí èsì ohun tí Lanre Nabena sọ. gómìnà ìpínlẹ̀ Ẹdó Godwin Obaseki àti Adamu Shiomole ti ń bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti fòpin sí gbọ́nmi ó sí omi òtó eléyìí tó ń wáyé láàrin àwọn méjèèjì olórí àwọn òṣìṣẹ́ ìjọba Godwin Obaseki ìyẹn Taiwo Akérèlé ló sọ eléyìí di mímọ̀ nígbà tó ń dáhùn sí àwọn ìbéèrè táwọn oníròyìn ń bí níbi ayẹyẹ ọjọ́ ìbí ọdún mẹ́rìnlélógójì rẹ̀ ní ìlú Benin ní ọjọ́ àìkú ó sọ wípé àsìkò ti tó láti sọ gbogbo ìgbésẹ̀ ìlàjà tó ti ń lọ lọ́wọ́ àti gbogbo ètò tó ti ń tò pátá láti lè jẹ́ kí àwọn alágbára méjèèjì ìpínlẹ̀ Edo náà parí aáwọ̀ tó ń bẹ láàrin wọn. Akérèlé sọ wípé nígbà tásìkò bá tó àwọn yóò pe gbogbo oníròyìn láti jẹ́ kí wọ́n mọ bí ọ̀rọ̀ ṣe ń lọ lórí rẹ̀ kò ṣàì mẹ́nubà ìpinnu gómìnà Obaseki láti lọ fún sáà kejì ó ní gómìnà ọ̀hún láti díje dupò nígbà kejì kì í ṣe ìṣòro rárá àmọ́ yóò kópa nínú ìdìbò kò mẹ́sẹ̀ yọ tí ẹgbẹ́ APC máa ń ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ APC lè pawọ́pọ̀ fa Obaseki kalẹ̀ fún sáà kejì ó sì lè jẹ́ nípasẹ̀ ìdìbò kò mẹ́sẹ̀ yọ ni àti wípé èyíkéyìí tó bá jẹ́ Ọbaṣẹ́kì àti igbákejì rẹ̀ Philip Shuaibu ti gbáradì láti lọ fún sáà ẹlẹ́ẹ̀kejì lákòótán Táíwò Akérèlé dúpẹ́ gidigidi lọ́wọ́ gómìnà Ọbaṣẹ́kì fún àǹfààní tó fún láti ṣiṣẹ́ nínú ìjọba rẹ̀ pàtàkì jùlọ bí kò ti ní bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ olóṣèlú kankan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ipò tó wà nínú ìṣèjọba ìpínlẹ̀ ló jẹ́ ìgbà àkọ́kọ́ tí ènìyàn ní láti kọ́kọ́ dúró gẹ́gẹ́ bí gómìnà tó dúró re tó sì ń ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ ní ìpínlẹ̀ náà. Ìpè ti jáde sí gbogbo àwọn ọ̀dọ́ pátápátá láti rí dájú wípé wọ́n mú ẹ̀kọ́ ní pàtàkì nínú ohunkóhun tí wọ́n bá ń ṣe. Ẹ jẹ́ kí a lọ gbọ́ àtúpalẹ̀ ìròyìn yìí láti ọ̀dọ̀ Sekinat Raji Ọláìdé gbogbo àwọn ènìyàn ní ìpè ti jáde sí pàápàá àwọn akọrin tàbí ẹni tí ó ń lo ohun èlò orin láti mú ẹ̀kọ́ ìwé ní pàtàkì. Ẹni tí ó pe ìpè yìí ni ọ̀mọ̀wé àti ọ̀jọ̀gbọ́n Olúwọlé Adétiran tí ó jẹ́ ìránṣẹ́ Olúwa àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ni tí ó jẹ́ ti ohun èlò orin lásìkò ìdíje láti ṣàwárí àwọn ẹ̀bùn tuntun nínú àwọn olórin tí wọ́n pè ní Moránúgbà Talent Hunt 2020 níbi tí ọ̀pọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ olórin ti wá kópa nínú rẹ̀ láti fi ẹ̀bùn wọn hàn. Thank you. ọ̀jọ̀gbọ́n olúwọlé sọ̀rọ̀ ẹ jẹ́ kí a gbọ́. èyí mọ́rọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ apprenticeship ẹ̀kọ́ òwe àti ìmọ̀tọ́dọ̀ ọlọ́run ó jẹ́ mẹ́ta mẹ́ta yẹn èyí gbọ́dọ̀ èyí gbọ́dọ̀ ní èyí gbọ́dọ̀ wọ̀ èyí gbọ́dọ̀ kọ́kọ́ fẹ́ràn ọlọ́run kọ́lọ́run ó máa so ẹ̀bùn ẹ̀kọ́ àtọlọ́run. mo ní ọkàn fún ìgbédìde àwọn ọ̀dọ́ àbí àwọn tí wọ́n jẹ́ òǹkọrin ẹ̀mí so àwọn nǹkan tí mo ríre ẹ̀mí mọ́dẹ̀ ràn mí lọ́wọ́ nípasẹ̀ ìrànlọ́wọ́ ẹ̀mí Ọlọ́run àti àánú ṣíṣe. bákan náà ni ọ̀kan pàtàkì nínú àwọn onídàájọ́ fún ètò náà tí ó tún jẹ́ ìlú akọrin ẹ̀mí Tolú Àjàyí pẹ̀lú kí ọ̀ràn ọ̀jọ̀gbọ́n náà lẹ́yìn ẹ gbọ́ bí ó ṣe sọ. ó jẹ́ ohun ìdùnnú because àwọn èèyàn mo máa ń ṣe judge fún irú nǹkan báyìí so kò jẹ́ àkọ́kọ́ tí mo ti máa ń ṣe ṣe mo pé voice ni mo major ní school so it's one of the things tá a ṣe but I, I I so love the way the organizer Baba, yẹn bó ṣe put up the whole kini in fact I came to my house we spoke at length concerning it and it's very lovely it's beautiful. ètò ọ̀hún tí ó dùn lárinrin tí ó jẹ́ àgbékalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ olúwa olúwa báyọ̀dé zakios múra ànúgbà ní ọ̀pọ̀ ẹ̀bùn ti farahàn ọba ànálòrò. congratulations ìgbà tí aṣojú tẹlifíṣàn Orísun Ṣògorẹ́nìkejì ń sọ̀rọ̀ ó gba àwọn olùkópa ní ìmọ̀ràn láti rí ara wọn gẹ́gẹ́ bí aláṣeyọrí ó sì jẹ́ kí ó yé wọn wípé Orísun tẹlifíṣàn ṣetán láti ran àwọn ọ̀dọ́ tí ó bá fẹ́ gòkè àgbà lọ́wọ́. tí èèyàn bá wípé mo lè kọrin ìyẹn túmọ̀ sí wípé ẹ̀yin gan fúnra yín aláṣeyọrí nìyín ẹnikẹ́ni tí ì bá wù kó gbégbá orókè ẹ jẹ́ kí gbogbo wa ríra wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ wípé aláṣeyọrí ni wá. lákòótán àwọn olùkópa pẹ̀lú sọ̀rọ̀ pàápàá ọkọ àti ìyàwó tí wọ́n gbégbá orókè. inú wa dùn gan-an ni a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ṣe àṣeyọrí nínú ìtàdáwọlé yìí kò sí nǹkan téèyàn lè fi education wé ní ayé yìí although kò ń ṣe education nìkan lèèyàn máa dúró tì láyé tá wà ń sìn yìí but education has its own place in the career tí wọ́n bá máa ní career wọ́n máa tún ní láti ka ìwé mọ́ so àti career àti education kò sí ìtòyẹ ká ta gbọ́dọ̀ fi ojú fò nínú méjèèjì. inú mi dùn gan-an nítorí pé láìsí àtìlẹ́yìn Ọlọ́run kò sí nǹkan kan tí anybody lè ṣe but I just bless God for giving me this great opportunity